ó kí yẹn kú kalẹ̀ wo bikini tẹ́ ti láǹfààní láti mọ wọ ẹ káàbọ̀ sí abala tó gbẹ̀yìn lórí ètò yìí tiwa ojúmọ́ re lọ́jọ́ tìní mo rò bí ẹ gbádùn ọmọ yín ọ̀yáwálé ọ̀làlẹ́kan bó ṣe mú àwọn òfin wa fún wa lọ́kọ̀ọ̀kan ká gbìyànjú o kí a ṣe ìgbésẹ̀ lórí rẹ̀ kí páńpẹ́ òfin ó mọ̀ lọ́wọ́ mo kí ẹ̀yin àlejò mi ẹ kú ìjókòó ẹ káàbọ̀ sílé agodo lẹ́ẹ̀kan sí ẹ ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ abala yìí náà pé àwọn òfin yìí àwọn environmental laws yìí tẹ́ ẹ lè bá wa ṣàlàyé kí ni àwọn agbára tó fi ró yín àwọn ọ̀nà wo ńlá aráàlú lè fi lè gbàdí òfin un ẹ bá ṣàlàyé fáwọn aráalé. òfin òfin ò fàyè gba ẹni tí láti ìwà ìdọ̀tí. Hmm. ní abẹ́ òfin ìwà ọ̀daràn ni. Hmm. criminal. ni eh, láti ṣe ìdọ̀tí. it is criminal. Hmm. láti ṣe ìdọ̀tí. ó jẹ́ ìwà ọ̀daràn. Hmm. kí wọléwọlé sọ fún ẹ pé nǹkan báyìí ló yẹ kó ṣe kó má ṣe hmm. ó dẹ̀ ó dẹ̀ máa mú ẹni bẹ́ẹ̀ lọ fojú ba ilé ẹjọ́ hmm. èèyàn ń ṣẹ̀wọ̀n ọdún méjì èèyàn ń ṣẹ̀wọ̀n ọdún márùn-ún. lórí <laughs> lórí dáńsọ yìí. èèyàn ń sọ ìtọ̀ràn owó tabua nítorí ìṣẹ̀ sí òfin ìmọ́tótó ẹ̀ṣẹ̀ sí ìlú ni ìṣẹ̀ sí èèyàn it's a criminal offence now ṣẹ́rí òfin fàyè gba ìṣẹ̀lẹ̀ kan wọlé àsìkò ní tí wọ́n dẹ̀ ti kò síjọ ìlú tó máa fi fún inú ìwé hmm. ẹ sáré lọ ṣe ohun tó fún láwùjọ láti ṣe hmm. fún àǹfààní yín ni wọlé wọlé òyìnbó bá yín gbélé ilé tiẹ̀ jìnnà fún àǹfààní yín ni tó tó bá ti ṣe ẹ̀yìn á wà lálàáfíà kò ní sí wàhálà hmm. ìlú gan wà ní ìmọ́tótó ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo bí ọjọ́ ti borí àrùn wọ̀n sí tinú ẹ̀gbin làwa iná ní wọṣọ onídàá majority ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ almost ninety five percent ló hmm. jẹ́ pé a lè dẹ́kun ẹ̀ hmm. a lè dẹ́kun ẹ̀ kí pé fẹ́ náwó o ò ní láti náwó fẹ́ nìkan kan hmm. gbalẹ̀ tún lè ṣe wà ní mọ́tótó ṣe mọ́tótó kíchìnì ẹ̀ kó mọ́ oúnjẹ ibi tó kó oúnjẹ sí gbogbo ẹ̀ kó kó bò gbogbo ẹ̀ kó wà òkè má jẹ́ kí ikú máa gbé inú ilé ẹ̀. ẹ eh, eh, torí àrùn lásà eh, àrùn gbogbo oríṣiríṣi ọkọ là ń gbọ́ káàkiri. omi tó dárogún sí gọ́tà sínú ọgbà yín ẹ fọ kúrò àwọn nǹkan ní àwọn ọ̀pẹ àmì àwọn orúgbìn irú àwọn àmì ọ̀gẹ̀dẹ̀ tẹ́wé wọ́n máa ń kó sọ báyìí tó máa ń lómi nínú mm. ẹ gé àwọn ewé yẹn tó máa ń mm. lómi nínú àbí kẹ́ puncture kó mm. máa kó mi máa retain tó mi bá ti wà nílẹ̀ ó máa jẹ́ kí yànmùyànmù máa wà yànmùyànmù ló ń gbé ibà wá tó gbogbo nǹkan báwọn yẹn kò ní sí make sure ẹ rí i pé ilé ìgbọ̀nsẹ̀ yín ó wà ní ìmọ́tótó wọ́n dẹ̀ ń bò ó ilé ìgbọ̀nsẹ̀ ní school ni everywhere ni ẹ make sure wà ní ìmọ́tótó wọ́n dẹ̀ ń bò ó tó bá ti bàjẹ́ ẹ lọ ṣe ẹ̀yin òbí tẹ̀ ń fọmọ sí private school àti public school ẹ fúnra yín ẹ dígbà máa lọ síbẹ̀ kẹ́ máa wo kí làwọn ọmọ yín ń lò tẹ bá ti rí i pé ohun tó ohun kankan ṣe fẹ́ káàtó ẹ lọ sí local government wá súnmọ́ gbogbo local government náà wọléwọlé wà ẹ lọ fẹjọ́ sùn bẹ́ẹ̀ gẹ́gẹ́ mm, mm, mm, follow up pé kẹ́ mẹ́jọ pé wọ́n dáhùn sí nǹkan tẹ́ fẹ́ ṣe tó bá dẹ̀ ti ṣe àwọn ọmọ yín wà ní ìmọ́tótó hmm. ìwọ tó ń tajà lẹ́gbẹ̀ẹ́ títí ẹ pé òun nílé tó ń gbé hmm. wàá lọ tó bá ṣe tán wàá lọ wàá bọ́sẹ̀ gbé kan àlọ́ yàgbẹ́ ńbẹ̀ eṣinṣin lọ sórí ìgbẹ́ tó yà ó ń gbé bọ̀ lórí oúnjẹ tó ń ta hmm. ṣẹ̀dẹ̀ rí ní àwọn àwọn agbègbè àwọn ìlú àwọn ìlú ńláńlá wa àwọn tá a lè pè ní eh, metropolitan àwọn urban centers àwọn èèyàn wá láti rural area láti ìgbèríko tó yẹ pé wọ́n wá ń gbé bẹ̀ wọn ò nílé tó ń bọ̀ sí wọn ní ibi tí wọn lẹ́nìkan tó ń bọ̀ adé sí lọ́dọ̀. wọ́n sì mọ̀ pé bóyá bí wọ́n ti ṣe ń lo oko lọ́hùn. ẹ̀yin travel láti èkó lọ sí ìbàdàn hmm. gbogbo tó jẹ́ igbó tẹ̀tẹ̀lẹ̀ yẹn hmm. ẹ̀rí àwọn èèyàn tó ń gbé inú àwọn igbó yẹn wọn ní tọ́lẹ̀tì wọn nílé kankan. Hmm. àwọn ẹlòmíín wọn kọ́lé wọn lè fi gbolé yọ yàrá. wọn ò pé tọ́lẹ̀tì yẹn ò mátà ẹ lọ yanjú ara yín yanjú ara yín yẹn gọ́tà náà ń lọ. Hmm, kíní kan dẹ̀ ni mo fẹ́ kí ìjọba ṣe mo fẹ́ fi àkókò yìí pé àkíyèsí ìjọba hmm, hmm. à ń pe agency kan ní building control agency òfin sọ wípé wọléwọlé gbọ́dọ̀ wà nínú control agency yẹn wọléwọlé yẹn ṣe tẹ̀ nípa pé tó ń bá ṣe plan ìtàn tó bá ṣe gbọ́n tó bá tẹ̀ kọ́ tó láti máa ṣe ìfẹ́ràn pé ṣé kí ni ọba á dẹ̀ máa advice government lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ records á máa ròyìn fún government wọn á lè máa mọ ohun tó máa ṣe ní àkókò tó yẹ kán ṣe. ẹlòmíì gbogbo kí n tọ́ ẹ kán ṣe ẹ wà nù plan o tó wà máa kọ́lé tán ẹ lọ wo lé mi <laughs> àyè tó ẹ kó filẹ̀ wájú ó ti fi kọ́ ṣọ́ọ̀bù ètò ẹ̀kọ́ filẹ̀ lẹ́yìn ó ti fi kọ́ boys quarter ètò ẹ̀kọ́ ọlọ́sùn àti lọ́sì gẹ́gẹ́ bí òfin ó ti fi kọ́ boys quarter hmm. gbogbo wọn máa ń mí síra wọn oníkálukú máa kò dẹ̀ sí tọ́lẹ̀ tó máa tó láti gbà wọ́n oníkálukú máa wọ́gbọ́n dá sọ̀rọ̀ rẹ̀ hmm. irú àwọn lé bẹ́ẹ̀ ìwọ tó fẹ́ gbalé má gbàrú lé bẹ́ẹ̀ hmm. tó bá ẹ̀rín CDA CDCs landlord association estate management and tẹ bá ti rí àwọn olébẹ̀ ládùúgbò yín ẹ lọ fi tó àwọn olé-olé létí. ó dà ẹni tó bá jẹ ààrẹ àlegbè tí ò sí irú ibi tí ó ti mọ̀ ṣe ganu ilé rẹ̀ torí pé àìsílé pàápàá jùlọ láwọn urban centers wa yìí hmm. àìsí ọ̀pọ̀lọpọ̀ lé tó jẹ́ pé ọba ti rírì ìyá àtètè gbá ni o bí ìṣe bẹ́ẹ̀ lòmí ò ti gbà ó mọ jẹ́ kí lòmí ò ti kó wọlé tán ó tó rántí pé ìṣòro máa ń bẹ ń kò mọ̀ síbi tóun ó ti ṣe gà kí làwọn ìgbésẹ̀ tí irú wọn lè gbé tí wọ́n fi dájú pé wọ́n lè kàn sírú àjọ yín láti pé ó dáa o. ẹ jọ sà hmm. ọwọ́ ẹni la fi ń kọ méje hmm mo ì ní fowó ara mi lọ ra tó pa pa mí hmm. owó ẹni tó bá rí lẹ́yìn gbàlọ́gbà lé mi hmm. ọkọ mẹsọ̀ pé ó wá hmm. ó ṣe máa ó ṣe ní wọn létò fẹ́ wọ̀ kó tó wọbẹ̀ tó bá yẹ pé ikú tó ń pààyàn tó díẹ̀ bẹ́ẹ̀ nǹkan tó bá kú tó gbalé kọ́kọ́ lọ wọnú ilé náà kí ló wà ń bẹ kí ló tún bẹ ó ṣe ìwádìí dáadáa tó bá dẹ̀ di ọ̀rọ̀ fún ẹ láti gbà gbà tó bá fẹ́ lo ọgbọ́n gbà kó dẹ̀ lọ sọ́ra sí local government lọ report kó lè ní báyìí báyìí báyìí àti rírí náà landlord akọ̀ǹbá ti septic tank sí yàrá àti rírí táwọn èèyàn máa sùn nínú yàrá hmm. lóru tí tó dẹ̀ máa wọlẹ̀ wọ́n á dẹ̀ bára wọn nínú nínú nínú nínú ìgbẹ́. Hmm. gbogbo nǹkan báwọn yẹn ìwọ tó ìwọ fúnra ẹ fojú ara ẹ balẹ̀ kó mọ̀ kó mọ̀ ẹ ṣeun bàbá wa ẹ jẹ́ wọn sọ́dọ̀ ọ̀gbẹ́ni Akeem Otubela kí ni ìgbésẹ̀ tí ìjọba lè ṣe láti rí dájú pé a kúrò ní nàmbá ilé yìí ká àti sí inú nọ́mbà kankan nínú àwọn tó ti ń ṣe gákàkiri lágbàáyé. Ah, ẹ ṣe rí ìbéèrè tẹ oníbàwọ mm, ní tèmi mm. àwa ẹ ká má wọ ẹrù torí kí ni à ń sọ à ń sọ owó tá à ń sọ yìí náà táwọn náà sọ lẹ́yìn mm. gẹ́gẹ́ bí amòfin amẹtọ nípa àwọn tá à ń sọ yìí ọ̀pọ̀ ju wọn tó sọ kò ń ṣe ẹbí ìjọba àwa èèyàn ni ìjọba kọ́ ló ń kọ́lé burúkú èèyàn ló ń kọ́ ẹ̀yẹ gbogbo ilé táwọn ìtìmọ́lọ́ba ń kọ́ kiri mm-hmm. ìjọba kọ́ ló ń kọ́ ẹ̀yẹ wo ẹ̀yẹ wo àwọn tó àwọn àgbè fúnjọba náà hmm. wọ́n tún wọ́n tún gbẹ̀bọ̀dẹ̀ fúnjọba ọ̀pọ̀ ju ilé tí ò da yìí náà àwọn àgbè fúnjọba yìí náà máa ní wọ́n ní kókò tó sọ yìí wọ́n lọ ṣe gbogbo ìtọ́jú nǹkan ṣe yẹ hmm. tó bá débẹ̀ náà àánú máa ní. wọ́n bá ti gbowó kọ́ bẹ́ẹ̀ I tí wọ́n máa kulé mi báyìí yóò sì máa dúró bẹ́ẹ̀ yóò máa dán. wọ́n dẹ̀ ń kọ́ lọ hmm. wọ́n ń kọ́ lọ ìkọ́ tó wó nìbàdàn láìpẹ́ yìí nígbà tí tèkó yìí wó wọ́n tẹ̀ sọ pé wọ́n náà yẹn tẹ̀ lo àwọn kan tó gidi wọ́n ní àmọ́ wọn ò dúró iye ọjọ́ tó jẹ́ kíkí ní ẹgbẹ́ ó ní kìmí láti lo ọtọ gbé lórí. ṣé ìjọba ló ṣe hmm. ìkọjú burúkú ayé hmm. nǹkan tẹ́mi máa sọ ẹ̀bẹ̀ tèmi ní pé kí àwa ẹ̀yàn ká dẹ́kun ìwà ẹranko. Hmm. mo gbọ́ ètò kan lórí rédíò kan láàárọ̀ ẹ̀kí tó bá wọ̀ lórí ètò tó ń sọ bẹ́ẹ̀ pé ó wà nínú bíbélì pé ọlọ́run sọ pé òun dá ẹ̀yìn nínú òun bàjẹ́ ìwà ẹ̀wà táwọn ẹlòmíì tẹ́ rí àwẹ̀yàn lára ẹ̀ ajá ni hmm. ẹlòmíì tẹ́ rí àwẹ̀yàn lára ẹ̀ ẹṣin ni ẹlòmíì tẹ́ rí àwẹ̀yàn lára ẹ̀ ẹlẹ́dẹ̀ ni àwọn ẹ̀mí ìbọn hmm. tẹ́lẹ̀ ibi táwọn ẹ̀mí burú dé tó ń dúrọ̀bù dé tẹ́lẹ̀dẹ̀ bá rí wọn á sá fún wọn hmm, àwa ni ká dẹ́kun ìwà ìwà ìwà ọ̀daràn torí bọ́ yìí sọ ìwà ọ̀daràn ni ẹ̀dá ni kó dẹ́kun ìwà ọ̀daràn ká jáwọ́ ń bẹ̀ ká ṣe ìwà ọmọlúwàbí ká wà ọmọlúwàbí kí ayé kó lè ṣe é gbé fún gbogbo wa ẹ ṣeun bàbá wa ẹ sanitarian doctor akíngbẹ̀yìn ẹ jẹ́ ń fi ìbéèrè yìí sí yín báyìí pé ńgbà tẹ́ gbọ́ ìròyìn nípa pé àwa nàmbà wà lágbàáyé bó ló ṣe rí lára yín gẹ́gẹ́ bí òṣè àjọ tí máa ń rí sí bí ìmọ́tótó òrùka. ṣẹ̀rẹ̀ kò sí ìtìjú tó tó irú àwọn ìròyìn bẹ́ẹ̀ hmm. ó bani lọ́kàn jẹ́ gidigidi hmm, gan. Hmm. ṣùgbọ́n ṣẹ̀rí gbà míì àti ẹ̀ mo bá ṣe ń rìn mo fẹ́ mo fẹ́ challenge àwọn olówó àwọn hmm. olókòwò hmm. àwọn business people hmm. ṣe mọ̀ pé ètò ohun tá à ń sọ yìí business ńlá ni nítorí pé o lè o lè kọ́ public toilet tó sì máa gbowó wàá dẹ̀ máa gbowó okun sódì káàkiri owó gidi ló máa gbà Ọ̀túnba Gàdáfì tiẹ̀ fi pawó ńlá wàá lọ gba approval lọ́dọ̀ government wàá dẹ̀ kọ́ sí standard tó dáa abẹ́rẹ́ sí ni máa lò abẹ́rẹ́ sí ni máa fi pawó hmm. kí ó má jẹ́ wípé a kàn máa máa wò ohun tó yẹ kó jẹ́ ọ̀rọ̀ fún wa kó tún máa pa wá hmm, hmm. ẹ jẹ́ ká yí padà ẹ jẹ́ ká yí padà wípé kinní yìí tèbí ẹnìkan náà ń pè ní Ọ̀túnba Gàràfì owó ìgbẹ́ kírun tó dẹ̀ serious business òun nìkan kọ́ Bill Gates o ti lára tó lówó tó lágbà ó fẹ́ máa sọ́dọ̀ mi sẹ́yìn. ó wà á wà á mú ìgbọ̀nsẹ̀ wọ́n bá tó bá ti process ẹ̀ tán wà á gbé mu. wà á gbé mu nǹkan tí fífi fẹ́ máa ṣe é sẹ́yìn mo rí fídíò yẹn láìpẹ́. gẹ́gẹ́ bí omi hmm. nítorí pé gbogbo ẹ̀ ní ètò wà fún. lẹ́sẹẹsẹ lẹ́sẹẹsẹ hmm, ìjọba wa hmm. ṣẹ́rí mo máa pe àwọn elétò ìmọ́tótó ẹgbẹ́ mi Mm. everywhere within Nigeria. Mm. gbogbo ẹ̀yin wọléwọlé all mm. environmental health officers ẹ jọ ẹ bẹ̀rẹ̀ sí ní visit àwọn ilé epo ilé epo gbọ́dọ̀ ṣe ilé ìgbọ̀nsẹ̀ káwọn èèyàn wọbẹ̀ kan gbẹjá kan máa lọ láì sanwó ilé àwọn malls shoprite ní nǹkan kan. àwọn ilé ìtajà àgbà lóde káàkiri wọ́n gbọ́dọ̀ ní àwọn churches gbọ́dọ̀ ní. àwọn ilé oúnjẹ ìgbàlódé náà àwọn mọ́ṣáláṣí gbọ́dọ̀ ní àwọn mọ́ṣáláṣí gbọ́dọ̀ ní. ẹ̀tọ́ wọn ni. ẹ̀tọ́ wọn ni. then government kọ́ bẹ̀rẹ̀ sí bá wa kọ́ ilé ìgbọ̀nsẹ̀ mm. sáwọn mm. areas káàkiri mm. ilé ìgbọ̀nsẹ̀ lè wọ three story building tó bá tó bá sáyè kékeré tẹ báyìí tó bá wà yẹn kọ́kọ́ ó lè fà ní kiri kó fẹ́ gbowó bẹ̀rẹ̀ kó máa bọ́n gbowó láti sustain ẹ̀ mm. kó ṣe kó máa mm. kó máa àwọn other governors of of ní Nàìjíríà mm. kọ́ kẹ́kọ̀ọ́ lára ìlú Èkó ń try nítorí iye èèyàn tó ń wọ Èkó lójoojúmọ́ ní wákàtí wákàtí ká tó kó àwọn èèyàn over twenty two million sórí ilẹ̀ pé erékùsù tá wà ẹ Lagos State náà wọ́n ní ti àwọn àdọ̀tí káàkiri ó ń pọ̀ lọ́pọ̀lọpọ̀ ó yẹ pé wọ́n lọ kó àwọn iléeṣẹ́ kan wá fission scape wọ́n ṣùgbọ́n omi pọ̀ jọ ọkà lọ kí ni ìmọ̀ràn yín fún ìjọba ìpínlẹ̀ Èkó ní ṣókí. Ah, ìmọ̀ràn mi fún ìjọba ìpínlẹ̀ Èkó ni wípé ẹ ti ná ilé ìgbé tí wọ́n ti ń kó àwọn wọléwọlé jáde hmm. àkọ́kọ́ ní West Africa Èkó hmm. ló wà hmm. ibẹ̀ ni àwọn olórí olórí tó ń rúlu environmental health lágbàáyé ibẹ̀ náà ti jáde yábàá ló wà Lagos state government ọdọọdún náà náà ń pọ́ǹpù owó síbẹ̀ lọ́dẹ̀ graduate àwọn èèyàn ẹ hmm. gbà wọ́n síṣẹ́ hmm. kí wọ́n lè bá ń ṣe àbójútó àwọn nǹkan wọ̀nyí hmm. ìjọba eh, àgbáyé lórí ètò ìlera sọ pé wọléwọlé kan kó máa bójútó èèyàn ẹgbẹ̀rún mẹ́jọ ní country ní state tá ní twenty over twenty two million kí wọléwọlé má ju bíi thirty four i mean eh, eh, five thousand lọ ó mì wípé wọléwọlé kan bójútó about thirty five thousand people Mm. ìtumọ̀ ẹ̀ ni wípé tẹ bá rí wọléwọlé kan ní street yín lọ́dún yìí mm. ní wọn lẹ́yìn mm. kẹ tó tún rí ọdún afẹ́ yípo ẹ wá lọ ń fi àwọn tó yẹ kẹ gbà sílẹ̀ ẹ wá lọ ń gba àwọn àwọn èèyàn ní títì iṣẹ́ wọléwọlé ò ń ṣiṣẹ́ anybody iṣẹ́ àwọn tó akọ́ṣẹ́ mọṣẹ́ tí wọ́n license tó lè register ni according to federal government act ẹ̀húrẹ́ kan two thousand and two. ẹ̀yin bàbá wa kí mo tún bẹ̀là kí ni ọ̀rọ̀ tẹ fẹ́ sọ gbẹ̀yìn lórí ètò yìí ìmọ̀ràn fún ìjọba àti àwọn aráàlú ní ṣókí àsìkò bá wa sọ̀rẹ́. ẹ ìmọ̀ràn mi fún ìjọba yìí pé bí bàbá wa sọ ilẹ̀ yìí bí wọ́n ní ẹni tó mú ẹjú ogun nípa bìnírè hmm. wo wọ́n ṣe sọ yẹn mi ò ní gbé ọ̀rọ̀ tó rẹ̀ ní ìyẹn níbi. àmọ́ ní fún tí àwa ará ìlú ní pé iye tí mo sọ náà ní ìfẹ́ padà wọ́n ní kèrò lásán fẹ́rò hmm. wọ́n ní èrò tètè jí tètè dédìkọ̀ hmm torí ẹ̀ ni hmm. kó má bàa kó lè bákọ̀ ni torí tó bá hmm. pẹ́ lé kò ní bọ́kọ̀ tá a bá ní ẹ ṣe eré wọ́n ní ẹni tó bá ní kìlú tòrò olùmọ̀kọ́ ló máa gbé bẹ̀ hmm. ẹ jẹ́ ká wà bọ́dún àbẹ̀ ẹ jẹ́ ká wà ẹ̀yìn á tún lè ṣe ẹ ṣeun bàbá wa ẹ ṣe o àwọn àlejò mi lórí ètò èrè lọ́ọ̀lì ọjọ́ tòní tá a jọ pẹ̀kẹ́ lu ọ̀rọ̀ ìmọ́tótó àyíká àti ìmọ́tótó ara wa lágbára ọlọ́run ba a ó mọ̀ rí yín bá o ọ̀gbẹ́ni akeem otúbẹ̀là àwọn ní àlejò mi àkọ́kọ́ tí wọ́n bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí aráàlú bẹ́ẹ̀ ni sanitarian doctor Samuel Akíngbẹ̀yìn àwọn ní ààrẹ fún gbogbo àwọn òṣìṣẹ́ wọléwọlé ní orílẹ̀-èdè Nàìjíríà national president lágbára ọlọ́run ọba ẹ kò ní sú yín kò ní rẹ̀ yín o ẹ ó mọ tẹ̀síwájú agara ò ní dá yín o ẹ wo kò yí dùn kó pọ̀ sókí báyìí ní ọbẹ̀ oge àádùpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tá a jọ ṣiṣẹ́ pọ̀ lọ́jọ́ tèní àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn pátá tí ẹ bá wa fìfẹ́ wò ọ̀sẹ̀ tó ń bọ̀ láti lórí ètò yìí ètò ojúmọ́ ire adédèrè adéyè ló kọ tèmi fún ìpolówó ọjà àti láti já àlejò lórí ètò ẹ pè mí zero eight one four eight one four two nine two nine zero eight one four eight one four two nine two nine ẹ mú ìmọ́tótó lọ́kùnkúndùn ẹ mọ̀ ṣe ga káàkiri ó dìgbà kan o.